وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا عباد الله والخطبة اليوم إن شاء الله ما يتعلق بما سبق من الأمور تتعلق بالصلاة والصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن تهاون في أمر الصلاة قد تهاون في أمور الدين كلها ونسأل الله سبحانه وتعالى أن يعيننا على ذكره وشكره وحسن عبادته ọpẹ́ ni fún ọlọ́run ọba àdékíọlá kọ́nà ọba púpọ̀ ọpẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́nà ọba púpọ̀ wá ṣe kòńgẹ́ dáadáa eléyìí tí atúfẹ́wò ní kútùbà wa ti tiẹ̀ ní ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí a ti ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àsọ̀lá èrò kíkì irun kíkì sì ni òun náà ni òpó ẹ̀sìn ẹnikẹ́ni tó bá mójútó irun ó ti mójútó ẹ̀sìn ẹnikẹ́ni tí ó bá wá fi irun ráre ó ti fi ẹ̀sìn ráre torí pé irun kí a rí rúkúnù mi àkáàlì asọ̀là torí pé irun yìí ó jẹ́ orígun kan nínú àwọn orígun tó gbé ẹ̀sìn dúró nínú àkáàlì bíi gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé alìsílámù bóni yàrá kọ́ǹtì pé o tí a ń pè ní Islam àmọ́ sórí nǹkan márùn àwọn nǹkan márùn yìí nìyí bẹ́ẹ̀ ọkàn bá ti jábọ́ ń bẹ̀ kò sí Islam mọ́ bẹ́ẹ̀ ọba fi ṣàhádà lẹ̀ tí o jẹ́rìí pé ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ànábì sallallahu alaihi wasallam ó lẹ́tọ̀ọ́ sí àwòkọ́ṣe àti ìbátẹ̀lé kásìgbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba èèyàn ní ma jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ọba pààrọ̀ sí kí òkì èèyàn ò ní máa jẹ́ mùsùlùmí téèyàn bá ṣe àìgbàgbọ́ sí ààwẹ̀ Ramadan èèyàn ò ní máa jẹ́ mùsùlùmí téèyàn bá ṣe àìgbàgbọ́ sí zaka èèyàn ò ní máa jẹ́ mùsùlùmí téèyàn bá fi hajj lẹ̀ tó ṣe àìgbàgbọ́ sí irú ẹni bí ò ní máa jẹ́ mùsùlùmí kọ́nà ọba kó ṣe wá ní mùsùlùmí òdodo kó sì fi ẹsẹ̀ wá rí rẹ̀ sórí òdodo. a ti sọ pé ó ní ṣe pẹ̀lú irun ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi nínú ẹ̀ ní mọ́ńsílá ti sọ̀dà ipò tí ọlọ́run bá fi èrò sí ọlọ́run bò fi èrò béèyàn kankan ṣeré ipò tó tóbi tó ga lọ́lọ́run bá fi èrò sí. bákan náà mọ̀mọ́yìíza ti sọ̀dà kí ni àwọn nǹkan tó jẹ́ kí ìròyìn pàtàkì kí ìròyìn bàbára débi pé ọlọ́run àdékè ọlá ó tún ṣe ìrun ní ọ̀tọ̀ yàtọ̀ sí àwọn iṣẹ́ olóore iṣẹ́ ìjọsìn tó kù tá à ń ṣe àwọn eléyìí náà ó wà ló ta fi rinlẹ̀ fún wa àwọn nǹkan tí èrò tó fi yàtọ̀ sí ìbáàdà tó kù kò sí ipò tí èèyàn lè bá rè yàn èèyàn á máa kírun rẹ̀ nígbà tẹ́bí ò bá ti jáde lára èèyàn bákan náà sí làákà yóò bá ti bọ́ fún yàn fa ìlúkìtò bàrìjára áwòrán kúbàrì kódà béèyàn bá wà ní ipò ìfòyà níbi tẹ́rù ti ń báyàn èèyàn wà ní ojú ogun àsìkò òru wa tó agbọ́dọ̀ rẹ̀ ta pèrò nígbà tí wọ́n bá pèrò yìí gbogbo wa náà gbọ́dọ̀ pèrò fa ìlànà kristu tẹ bá wà nínú oko fáyà ọmọ ọba ní ẹ máa dìde dúró bóde jẹ́ pé orí ìjókòó ni ìró bá ti báyìí bóde bíi tẹ lúgọ sí ni ẹ gbọ́dọ̀ máa kí irun irun yìí ọlọ́ọ̀bù fi báyọ̀ kan ṣeré tó fi mú ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ànábì kú lọ báyìí pẹ̀lú ẹ̀kọ́ ànábì òfin sílẹ̀ àwọn sọ̀hábà wọ́n ké pe ànábì sallallahu alaihi wasallam tí àsìkò ìrun ti tó ànábì sallallahu alaihi wasallam ó ṣe àìsàn èyí tó jẹ́ wípé orí àìsàn yìí náà ni ọlọ́ọ̀bá gbẹ̀mí ẹ̀mí lórí ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá dákú sànàbì bá tají á ní ṣé àsìkò ìrun ti tó ṣé wọ́n ti kírun àwọn ìyàwó rẹ̀ ìyàwó Hafsa àti Aisha radiyallahu anha àìníhùnà wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àwọn ọ̀yàn ìwọ ànábì ni wọ́n dúró dé ànábì ni a ní kí wọ́n kó olúwa tó à ìná olùwòrò ife tó fi ń ṣàlùwàlà wọ́n pe wá fún ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn bí bá ṣàlùwàlà tán tó ń gbà lérò láti dìde láti lọ kírun fún àwọn èèyàn ànábì àtijọ́ àkùn wọ́n tún máa rí sí ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá fi tají a lè ṣe wọ́n fi kírun wọ́n á ní rẹ̀ ni wọ́n dúró de ànábì àti gbìyànjú láti tún àná aláṣẹ torí wípé àlùmọ́kùnmá àlẹ́ ìhì yóò fi lò wọ́n àwọn ẹni tó bá ti dákú àlọ́ àlá rẹ̀ ti bàjẹ́ nìyẹn ànábì sallallahu alaihi wasallam á tún tún àná aláṣẹ á tún máa gbà lérò lẹ́ni tó fẹ́ lọ kírun ànábì sallallahu alaihi wasallam á tún dákú nígbà tó lè ṣe ṣẹlẹ̀ sí ní àìmọye ìgbà ó ní kí wọ́n lọ pa Abubakar láṣẹ ìyàwó máa ń náà tàbí sọ̀dá kí Abubakar ṣáájú àwọn èèyàn láti kírun ìyàwó Aisha radiyallahu anha tó di ọmọ fún Abubakar ó ní à Abubakar láyò pé Abubakar ò nílò kírun fún àwọn èèyàn torí wípé kí ni ìgbé rẹ̀ lórí ìrun ó pọ̀ tó bá lórí ìrun pé kó kírun fáwọn èèyàn ìgbé náà máa ń sọ lórí ìrun ìyàwó Aisha radiyallahu anha ó ní ìrìn àlọ́bì sallallahu alaihi wasallam pa Umaru láṣẹ láti lọ sí òun ànábì ní Abubakar ni ó wú bẹ́ẹ̀ lákòókò ẹ̀kejì nígbà tó yẹ ànábì ní alẹ́ ojú mo fẹ́ fẹ́ ṣe ẹ lọ sọ fún Abubakar kò kí òun fáwọn èèyàn Abubakar bá ṣáájú àwọn èèyàn lọ tó kí òun nígbà tí wọ́n ṣe eléyìí lọ́wọ́ ara ànábì sọ̀rọ̀ àtọ́lá ń balẹ̀ ànábì bá ṣàlùwàlà ó bọ́ta lẹ́yìn àwọn sàhábà rẹ̀ wọ́n wọ́n fà bọ́ta wọ́n kó bọ́ta ànábì sọ̀rọ̀ àtọ́lá ó lọ pẹ̀lú wọn lórí òun nígbà tí Abubakar rí Ànábì sallallahu alaihi wasallam kò rán lọ́rùn láti rí pé kó máa kírun kí Ànábì sallallahu alaihi wasallam wà ọ́ àhùn kánọ́bì wá wà lẹ́yìn rẹ̀ lẹ́ tó ń tẹ̀lé eléyìí ni Abubakar lára ó bá bọ́ sẹ́yìn fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kó máa kírun lọ ṣùgbọ́n Abubakar kò dé bẹ́ẹ̀ Ànábì bá bọ́ síwájú Ànábì ń kírun tánọ́bì bá ń kírun Abubakar yà máa kírun tẹ̀lé Ànábì sallallahu alaihi àwọn èèyàn wá ń tẹ̀lé àbúkà kiri o rẹ̀ eléyìí sọ fún wa wípé pẹ̀lú ipò tánàbí sọ̀rọ̀ àlè sẹ́láwà lẹ́kún ṣàìsàn lẹ́yìn tí ó rẹ̀ tí ó rẹ̀ ní rírẹ̀ ti àsìkò tọ́lọ́jọ́ àárẹ̀ tọ́lọ́jọ́ pẹ̀lú ẹ̀ náà fún ànábì sọ̀rọ̀ àlè sẹ́là máa dára ká sọ dáadáa ànábì ò pa irun sí ká lè mọ bí ipò tí irun wà fún bó ṣe ṣe pàtàkì sí a ti sọ àwọn ọlá oríṣiríṣi fábọ̀ ìrìngàmà ní hábìbì asọ̀dá àwọn ọlá tó tóbi tó ga tí ń bẹ fún ìrọ̀rùn woman ní àpapọ̀ kọ́nà ọba tó gba àwọn ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò gbẹ dáadáa. eléyìí tí a tún fẹ́ ti tẹ̀síwájú jọmọ́ ṣúrùkù sí àti sọ̀dà irun táwa la fẹ́ kì yìí ta ló fẹ́ kírun tí ò fẹ́ kọ́nà ọba gba àwọn rẹ̀ kò sí gbogbo wa ló sọ lè wà náà dùnmí náà máa hà àyè àkùnbalà sọ̀dà àtàlà à ń fẹ́ látọ̀dọ̀ náà wọn bá pé kọ́nà ọba gba ìrun wa kó tàtàrà ìyọ́nú torí wípé àwọn kan wà ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́nà ọba kó jẹ́ mi wá sí àwọn tó jẹ́ wípé ọlọ́ọ̀bù nígbà wọn a máa ṣàlàyé àwọn ilé ìfún wa tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìdílé láhi ta'ala àwọn tó jẹ́ wípé kí ni láyà kó bá mu máa ń sọ láàdàbò kò sí bọ́ ti lè kírun tó ọlọ́ọ̀bù nígbà kọ́nà ọba kó gbà wọn gbogbo wa lápapọ̀ wá lè kí làwọn nǹkan tó lè jẹ́ sábàbí káà kírun kọ́nà ọba kó má gba ìrún wa àwọn ni àwọn tí a fẹ́ fi sọ̀rọ̀ lẹ́nu ṣúrùtù sí àti sọ̀dá kí làwọn kan má jẹ̀mú tí a gbọ́dọ̀ mójútó kọ́nà ọba kó lè gba ìrun wa wà ń dalẹ̀ ọ̀làmà ẹ̀rí ní ọ̀dọ̀ àwọn àfẹ́ẹ̀sì yóò tàbí hadhihi shurut qabla al-khawd fi sọ̀dá ṣáájú ká tó kírun gan a ti gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tá à ń sọ yìí kí a tó kírun bẹ́ẹ̀ yọba wa mọ̀ntàǹkà ahada min hadhihi shurut bá tó la tó tábàrẹ̀ yọkan tó wá fi ẹyọ kan ṣo péré ó fi sílẹ̀ bí ò ṣe nínú àwọn májẹ̀mú yìí jọ̀mọ́ ẹyọ kan ṣo péré ni ò ṣe mẹ́ irun ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù kọ́lọ́ọ̀bá kó bá jẹ́ kí á pàdánù òun wa kọ́lọ́ọ̀bá kó fi wá ṣe kòńgó dáadáa ọlọ́run nípa wáyé ló lè mú sọ léyìí ebi ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba iná ọlọ́run ọba kó máa bá kírokírò kan alẹ́bí iná hó máa ń sọ láti hìgbà hó àwọn tó jẹ́ wípé kí ni wọ́n máa ń gbàdúrà lórí ìrò wọn yẹtàhánà ìsọ̀lá wọ́n máa ń gbàgbéra lórí irun wọn mìnìhàìsì òfòlì wà síhà látara àsìkò oorun wọn kì í bìkítà nípa àsìkò oorun wàmí kẹfìyà ìsọ̀lá kẹfìyà ti àdáhìá àti bó ló ṣe yẹ ká kírun àwọn òkè mójútó látara bí ọ̀nà ọba ṣẹbi ilé wọn kọ́nà ọba kó má ṣẹbi ilé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí àwọn tí a sọ yìí a gbọ́dọ̀ mójútó ṣáájú kí a tó kírun lé o kọ́nà ọba kó má ṣẹbi wà fún wa wà ní àfihàn ẹ̀rí àwọn májẹ̀mú yìí tá a gbọ́dọ̀ mójú tó ṣáájú ká tó kí o ní ọ̀dọ̀ àwọn àfa kan wọ́n sọ wípé márùn ni lọ́dọ̀ àwọn àfa kan wọ́n sọ wípé mẹ́sàn ni ọ̀rọ̀ àwọn tó sọ wípé mẹ́sàn ni òun ni a máa mú wálé ṣókí àkọ́kọ́ alìsìlámù kọ́bùlà أن يقبل الله صلاة أحد منا لابد أن يكون مسلما صحيح الإيمان kọ́nà ọba tó gba islam ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ mùsùlùmí tí ìgbàgbọ́ rẹ̀ tó sì rí bó ṣe yẹ kó rí tí ìgbàgbọ́ rẹ̀ tó ń bẹ ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ tí Ọlọ́run bá fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam akíndàtú tẹ̀wọ̀dì ìgbàgbọ́ ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo àdìsọ́kàn tó mọ́kànga nípa ọlọ́run ọba àlekíọ́lá nípa òjíṣẹ́ ọlọ́run ọba nípa tírà ọlọ́run ọba nípa àwọn màláìka ọlọ́run ọba nípa ọjọ́ kẹyìn nípa kádàrá nípa àwọn tírà tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ àkídà wa ìgbàgbọ́ wa àdìsọ́kàn wa ó gbọ́dọ̀ ní bó ṣe yẹ kó rí ṣáájú kọ́nà ọba tó wa ọlọ́run islam ẹ̀sìn tó wà lọ́dọ̀ ọlọ́run ọba òun yẹ̀btẹ̀gì ọ̀yọ́ ìsìláàmù yìnyín fàlà yòókù bàdàmínú ọlọ́run ní ta bá rí èèyàn kan tó wá mú nǹkan kan wá tó fi ń ṣe ètò ìgbésí ayé ètò ìlànà tó yàtọ̀ sí islam ọlọ́run náà ní ìgbà lọ́wọ́ ẹ kóyì ọlọ́run bá ní kí ànábì sọ fún wa wípé inna salati dájúdájú ìrun tí mo ń kí wa nusuki àwọn mo fẹ́ dúró ni wa mahyaya wa mamati ìṣẹ̀mí mi àti òkú mi nílá ìrọ́ ìlà àlàlóyìn ọlọ́wọ́ ọba ni mo dojú ẹ̀ kọ́ wà ní ìdáríkà omirtu eléyìí làṣẹ tọ́nà ọba pa mí wà á na awùwárò ni mùsùlùmí èyí sì dé àkọ́kọ́ nínú àwọn ẹni gbà pàpọ̀ náà ọba tó jẹ́ mùsùlùmí ẹni tí ọba ti ń jẹ́ mùsùlùmí òfin irun tó lè kí láyà ṣáàjú mọ́ọ̀hún ilé ìhà ọlọ́ọ̀bù ní bùkátà sí èrò bẹ́ẹ̀ láyà kò bá lù hà ọlọ́ọ̀bù ní gba èrò náà wàlà yìí àjọrọ̀ òhùn lè sọ́lá ọlọ́run ò sì ní fúru ẹni bẹ́ẹ̀ ní gbogbo àwọn ládàtà ti kàkálẹ̀ fáma bẹ fún ẹ tó ń kírun lè anahu ghayru muslim torí pé ẹni báyìí kò gba islam kò jẹ́ mùsùlùmí ọlọ́run yá ayọ́ ẹlẹ́bí náà mọ́nu takùnmá ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ̀ náà wọn bá wàdà tí a mọ̀ tó na ìlà wa ń tó mùsùlùmí ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí bí èèyàn bá ti kú tó jẹ́ pé ó ṣe mùsùlùmí kò sí tọ́nà ọba fẹ́ fi irú ẹni bẹ́ẹ̀ ṣe irun ta fẹ́ kíjọ mọ́ ṣáájú tọ́nà ọba tó gbà agbọ́dọ̀ jẹ́ mùsùlùmí anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu dawud radiyallahu anhu rahimahullah ó ní kọ́dí aflaha man aslama anabi ló ti ṣorí rẹ̀ ẹ tó bá gba islam tó jẹ́ mùsùlùmí wà kánà rí gbóhùn kàfáfà nínú àánú tọ́lọ́ wá ṣe fún ọlọ́wà fún lárísìkì tó tó lò wà kọ̀ náà àhùn lọ́hùn ní bímọ àdáà ọlọ́run wa sí ilé tí máa ń gbàtẹ lọ́rùn pẹ̀lú kí ọlọ́run bá bá fún un bẹ́ẹ̀ ọba jẹ́ mùsùlùmí tọ́lọ́run ṣe àrísìkì tó pọ̀ fún àrísìkì tá a tó lò tọ́lọ́run tó wá kẹ pẹ̀lú ìnítẹ̀lọ́rùn ọlọ́run bá ti ṣoore fún ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá àlékí ọlá ó ní wà máa àṣàlẹ̀ rí máa àṣìlámẹ̀ sálẹ̀ tó dáa tó dà gẹ́gẹ́ bí ẹni tó àṣìlámẹ̀ wájú àbòlè dá tó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé kí ó dùfà ó dùfà jùṣẹ̀ ara rẹ̀ lẹ̀ fún ọlọ́run ó jẹ́ mùsùlùmí wàṣà òkú sáà májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ wípé a gbọ́dọ̀ rí lára ẹni tó fẹ́ kírun tí ọlọ́run bá sì máa gbarún rẹ̀ ayakuna akila òun náà ni àlàákùlù kírun ẹni bẹ́ẹ̀ jẹ́ tó ní làákàyè wàhálà ẹ̀yà lùsọ̀lá àti alimọ̀jùlóòrùn bàbá rẹ̀ èèyàn kan tó ti ya wèrè kò ní láti kírun tó rọ́nà ọba àdókè ọlá òní ìgbà tó ní pé kí ni irun ta fẹ́ kí ó lásìkò ta fẹ́ kí ó ní bá a ti gbọ́dọ̀ kí ẹni tó wá jẹ́ pé kò ní làákàyè ẹni tí làákàyè ti bọ́ fún bóò ló ṣe fẹ́ máa fi kò irun débi páàkì sí àsìkò ẹ̀ bóò nírú ẹni bẹ́ẹ̀ bóò ló ṣe fẹ́ kí bó ṣe yẹ kó kí èlà àyàfẹ́ tó bá jẹ́ wípé mọ̀júnù lóòótọ́ làákàyè ti bọ́ fi bá àdé làṣìyà rẹ̀ nígbà míì làákàyè á lọ nígbà míì yàtí àkùnùhù ìgbà míì sì ní làákàyè á pé àwọn àsìkò yìí làákà yẹ fi ń pè yẹ yẹ jìbọn alẹ́ yìí sọ̀la ọ̀rọ̀ yọ ni ó gbọ́dọ̀ fi rò àwọn àsìkò yìí làákà yẹ fi wá lọ yìí èrò ní máa jẹ́ ọ̀rọ̀ yọ̀ lé lórí ẹnikẹ́ni tó bá ti jẹ́ wèrè tí là ń kà yìí bọ́ fún irú ẹni bẹ́ẹ̀ kò sí tọ́nà bá fẹ́ fi rẹ̀ ṣe kọ́nà ọba kó má fi rú ẹ̀dùn ẹni kọ̀ọ̀kan wa wò. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní irúfẹ́ akíla kíla máa ń sálẹ̀ àti ó láwọn mẹ́ta kan wà ọlọ́ọ̀ba ti gbégbé gègé sókè fún wọn ọlọ́run ò ní kọ́ṣẹ́ wọn sílẹ̀ kò wà lọ́jú lóhùn àti ẹni tó ti ya wèrè kọ́nà ọba kó bá fi gbẹ́ni kọ̀ọ̀kan wa wò hátà yẹ̀bí títí títí tí làákà yìí a fi padà fún un. bákan náà wà na ìmọ̀ hátà yẹ̀ sẹ́yìn àti ẹni tó bá ń sùn títí bí àsìkò tí a tají ọ̀nà ọ̀bùn ní máa kọ̀ kọ́kọ́ lẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ kọ́nà ọba kó bá fi gbẹ́ ẹni kọ̀ọ̀kan wa wò. bákan náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn májèmú tí ọlọ́ọ̀bá máa fi gba irun wa alùpùpù òun náà ní pẹ́ tọ́nà bá fẹ́ gba ìwọ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó ti bàlá hàn wà ní ọmọ ìlà àwùlà ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké a máa pa wọ́n láṣẹ pé kọ́ kírun wà ní àlámù a sì máa kọ́ wọn ní ẹ̀kọ́ ìrun. a níwò pé ọmọ kékeré ni ṣèbí ròun sọ̀rọ̀ yàn lé lórí ṣèbí kò sí ládàá fún a máa fi wé a máa fi kọ́ a sì máa wà nípò ìnáwó àfẹ́lẹ̀ a máa fi irun a máa fi kọ́ wọn. alọ́ ó ní mú awùdáàdàkùn wàhùn àbẹ̀dá ìsábà ànábì ní ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ pé kọ́ kírun nígbà tí wọ́n bá di ọmọ ọdún méje ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ kọ́ kírun nígbà tí wọ́n bá di ọmọ ọdún méje ṣùgbọ́n wàhùrìbóhùn àlẹ́yìnhá wàhùn àbẹ̀dá wàhásà táwọn ọmọ ìbá wa pé ọmọ ọdún mẹ́sàn-án tí wọ́n bá kírun ànábì ní ẹ máa fún wọn lọ́rẹ́ ẹ wàfárikù bainahum fil madaji' ẹ sì máa ya ibùsùn fún wọn táwọn ọmọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá kí wọ́n má sùn lórí ibùsùn kan náà mọ́ àwọn ọkùnrin àti àwọn obìnrin torí wípé bùlóògùn máa ń bẹ̀rẹ̀ fún àwọn ọmọ nígbà tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá pàápàá jùlọ àwọn obìnrin ó sì lè máa ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin ní àwọn àyè kọ̀ọ̀kan lórílẹ̀ ayé àti wípé àwọn ọmọ ńkọ́ wọ́n yàtọ̀ síra wọn a gbọ́dọ̀ fi kó àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ yìí ń kọ́ irun ò kì í ṣe ọ̀rọ̀ yàn lé wọn lórí nígbà tí wọn bá yìí pè ọmọ ọdún mẹ́wàá kọ́mọ ọba kò fi wá ṣe òfin ẹ̀ dáadáa ọlọ́ọ̀bá sọ fún àlọ́bìsọ̀rọ̀ àlọ́sẹ̀lẹ̀ kò wá òru àdàkàbìsọ̀dà wà sọ́bìr àlẹ́ ọlọ́run ní máa pa àwọn aráalé rẹ̀ ní àṣẹ kí wọ́n kírun kó o sì bá ṣe sùúrù pẹ̀lú wọn lé lórí nínú àwọn aráalé ẹni òun náà ni àwọn ọmọdé a ma máa pa wọ́n ní àṣẹ ìyẹn òkìkí kọ́mọ bá fi wá ṣe dáadáa eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ní ìṣòro ti sọ̀dà nínú àwọn májẹ̀mú tọ̀hárọ̀tù ìbàdàn ara wa ta fẹ́ fi kírun a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó rẹ̀ tọ̀hárọ̀tù ìmọ̀kàn àyè ta ti fẹ́ kírun a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó rẹ̀ tọ̀hárọ̀tù sáwò aṣọ ta fẹ́ fi kírun a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó rẹ̀ tọ̀hárọ̀tù kóló ẹ̀mí àwa tá a kírun gan a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó rẹ̀ ọ̀nà òní inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu al-mutatahhirin ọ̀nà òní ẹ̀rí ọlọ́wọ́n ọba ó nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe ìmọ́tótó ó sì nífẹ̀ẹ́ àwọn àwọn tí wọ́n bá ń túbá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ìmọ́tótó ara ìmọ́tótó ààyè ìmọ́tótó aṣọ a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó kí ọlọ́run bá lè kí ọlá kó bá lè gba ìròyìn ẹnì kọ̀ọ̀kan wa. anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó ní la yaqbalu la yaqbalu salatu bi ghayri qubur rẹ̀ ó ní ìrún tá a bá kí láì sí ìmọ́ra kò ní jẹ́ gbígbà o. ó ní láyà kọ́bárù mọ́hù sọ̀láàtà àhàdékò ìdá àhàdàtà àtà yàtàwàbọ̀. ó ní ọlọ́ọ̀bù ní gba irun èèyàn kan lóyún nígbà tí ó bá ṣe ẹ̀gbin títí tí tá a fi ṣe ìmọ́ra tá a fi ṣe àlùwàlá eléyìí jẹ́ ló nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a mójútó. bákan náà ni wípé nípa àwọn ara wa aṣọ wa ọlọ́run bá àdìkí ọlá sọ fún ànábì sọ̀rọ̀ àlè sẹ́lá pé wá sí ìyá àdàkà fàtọ́ yíò aṣọ rẹ̀ ṣe ní mímọ́. bákan náà ni wípé ànábì wa muhammad sọ̀rọ̀ àlè sẹ́lá ó ní ká nàzahu wàhálì ní báwo lè ó ní ẹ gbìyànjú láti máa ṣọ́ra kúrò níbi ìtọ̀ fa iná àmàtà àdáàbẹ̀lẹ́kọ́bìrì fa iná àmàtà àdáàbẹ̀lẹ́kọ́bìrì nínú ó nítorí pé èyí tó pọ̀ jù nínú ìyá náà látara kíni látara ìtọ̀ ni látara ìmáṣọ́ra ní ọjọ́ kan mọ́rọ̀ nàbí sallallahu alaihi wasallam bí kọ̀bùrẹ́ yìí ni anábì sallallahu alaihi wasallam ó kọjá níbi sàárè méjì kan wà kọ́ọ̀dà anábì bá sọ wípé innahuma la yu'azzabani ó ní à ẹ rí sàárè méjì tẹ rí àwọn tí wọ́n bẹ nínú sàárè yìí wọ́n fìyà jẹ wọn lọ́wọ́ wa hadha min khususiyyati eléyìí jẹ́ nínú àwọn àdáyọrí káfà kọ́kọ́ jáde sáré kó wá sọ pé ináhu làyò àìsà ẹ tó wà nù sáré wọ́n fi ìyàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí á béèrè wípé asọ̀lá àtàlẹ̀ wọ́n yí bí ṣé o fojú kan kọ̀ọ̀kan ni kí wọ́n mọ̀ mọ́ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ mọ́ wa àlùwọ̀ sẹ́lá bá àlámọ̀hùn mọ́hùn mi dáàlì ọlọ́ọ̀ba ló fi ìmọ̀ rẹ̀ mọ ànábì sọ̀rọ̀ wa àlùwọ̀ sẹ́lá torí pé ìmọ̀ kọ̀ọ̀kan ọlọ́ọ̀ba ló dé alimul ghaibi wa shahada alimul ghaibi ọlọ́ọ̀ba ní ẹ̀rí ọba tó nímọ̀ pa kọ̀ọ̀kan ni fàlà yóò hírù àlà ọ̀họ̀ ìlíyìí àhàdà àwọn ọmọ kọ̀ọ̀kan sì ní ọlọ́ọ̀bù fi mọ èèyàn kan ìlà mọ́lẹ̀rọ̀ tábọ̀ ní rọ̀ṣùl àyàfẹ́ tọ́lọ̀ bá bá fẹ́ tó bá fẹ́ tó yọ́nú sí nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá lè fi kọ̀kọ̀ ó lè fi hàn irú eléyìí tánà bí sọ yìí ìmọ̀ kọ̀kọ̀ tí ọlọ́ọ̀bá fi hàn ni ó láwọn méjèèjì wọ́n ń jẹ̀yà lọ́wọ́ ó ní wàá máa yọ àzàbá ní fi kẹrí rẹ̀ àwọn nǹkan tó ń jẹ wọ́n níyà ohun táwọn èèyàn kì í rí gẹ́gẹ́ bí nǹkan tó tóbi ni o ó ní àmà àhàdúhùmá ó ní ẹ̀rí ẹnìkan ló wọn fàtàlà láyà sẹ́tìrù nínú ní báwòl nígbà tó bá ń ṣe ẹ̀gbẹ́ tó bá ń tọ̀ kò kì í mójútó ara rẹ̀ débi pé ìtọ̀ máa ń pàṣẹ lára wà á mọ àkọrọ ó ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ó máa ń ṣòfófó kiri ń tiẹ̀ ìyẹn ló jẹ́ sábàbí ìyà ànábì sọ̀rọ̀ wà ní ọ̀sánná ó bá gé ewé tútù ó bá tì sí orí méjèèjì ó wá sọ wípé làálà huma yọ ìfáàní máa làm yà ìbáṣà ó ní nígbà tí ewé yóò bá ìtutù ó lè jẹ́ sábàbí kọ́nà ọba ti ṣe fúfú yẹ ìyá wọn bóyá bẹ́ẹ̀ ni a ti rí nínú ìṣesí àwọn èèyàn nígbà tí wọ́n bá ń sin òkú tí wọ́n máa wá ewé tútù káàkiri láti dà á kò lórí ibi tí ò bá wá sí ewé tútù nǹkan jọ̀mọ́ eléyìí ò sí nínú ẹ̀kọ́ pé tí a bá ń sin òkú pé ká máa wá ewé káàkiri ká máa dà á bo òkú tí a fẹ́ sin ṣáájú ká tó bu ìyẹ̀pẹ̀ sí i torí wípé kí ni ewé táwa fẹ́ fi sí kò nítumọ̀ òun tó lè di ewé òun náà ni pé bóyá aṣọ fi ń sin òkú òtó àwọn arípé tá a bá ti aṣọ yìí síbi orí ẹ̀ ẹsẹ̀ aṣí sílẹ̀ arípé tá a bá tún fà á sísàlẹ̀ orí aṣí sílẹ̀ àwa fi bobi orí ẹ̀ ibi ẹsẹ̀ tó bá ṣí sílẹ̀ yẹ àwa fi ewé bò lẹ́yìn yẹn gbogbo eléyìí ò sí ń bẹ̀ ṣùgbọ́n gbajúmọ̀ ní àwùjọ wa kọ́nà ọba kó tún wa ṣe bẹ̀ eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ látara aṣọ wa káṣọ wípé kíni a jẹ́ kí ẹ̀gbin máa wà ńbẹ̀. bákan náà àyè tá a ti fẹ́ kírun a gbọ́dọ̀ gbìyànjú láti sọ pé kò sí ẹ̀gbin ńbẹ̀. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fi qissati al-a'rabi bala fi nahiyati min al-masjid. arákùnrin lárúbáwá kọjọ kan ó wọnú mọ́ṣáláṣí ló bá wọnú mọ́ṣáláṣí sùn bá a ti wà ńbẹ̀ yẹn ló bá bọ́sẹ̀ ìgbẹ́ kan ńbẹ̀ yẹn ló bá tọ̀ sílẹ̀ àgbàlagbà láì ṣọmọdé wàzàjàrọ́hùn náà àwọn èèyàn bá kígbe mọ́ anọ́bì ní dáhùn òwò anọ́bì ní ẹfi síbẹ̀ ẹbí ó tọ̀tọ̀ rẹ̀ tọ́ sallallahu alaihi wa sallam ó ní ẹ má kó ẹ má kó bá torí pé tó ń tọ̀ lọ́wọ́ ta dá ìtọ̀mọ́ ní ara ó lè fa ìtọ̀ fítọ̀ fítọ̀ fún àtàwọn aburú mi ànábì ni ẹ má dẹ́rù bẹ́ẹ̀ fi sílẹ̀ arákùnrin wa sọ̀tàn ó wá sọ fún pé ádámà jìbì ó ní ìdí arákùnrin ṣé ó rí ibi tó wà yìí mọ́ṣáláṣí ni a máa ń kírun ń bẹ̀ ni a máa ń ṣe àgáàrú ń bẹ̀ a máa ń ṣe ìrántí ọlọ́run ọba ń bẹ̀ kò kì í ṣe àyè téèyàn máa ń tàn sí inú arákùnrin wa dùn ànábì sallallahu alaihi wasallam ó wá pa àwọn sùhábà lájẹ ó ní àríkù àlàbáwò lè yí sájìlá lè máa yìí ànábì ní ẹ̀rọ gbé ike ní péèlì tó mi wà bẹ́ẹ̀ ẹ̀rọ gbé wá kẹta sí orí ìtàn rẹ̀. àkókò ẹ̀kọ́ ànábì fẹ́ ká ṣe mímọ́ bẹ̀ ibi fẹ́ gbé bá wà káfọ́. lẹ́yìn náà ànábì sallallahu alaihi wasallam ó wá ṣàlàyé fún arákùnrin pé àà ẹ ṣe wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi òṣèlú pé èèyàn tọ̀ ó sì bá wọn sọ ẹ̀fì àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn lò arákùnrin inú rẹ̀ wá dùn ó wá ní Allahumma rahamni warham Muhammadan wala yarham ma'ana ghayrana ìlú ọlọ́wọ́ bá bá mi wá kẹ́ mi kó o sì bá mi kẹ́ Muhammad sallallahu alaihi wasallam má wàá jẹ́ kí ìkẹ́ rẹ kó kọjú èmi àtàlọ́bì sallallahu alaihi wasallam àlọ́bì wa sọ fún pé àà ó ti fún pínpín ohun tó fẹ̀ rahma ọlọ́run ìkẹ́ ọlọ́run tó fẹ̀ ni kí ló bí ìjọba báwo bí tèbi bó tèbi dáadáa bá a lò ní sallallahu alaihi wa sallam eléyìí jẹ́ ló ti àtúgbọ́dọ̀ gbìyànjú ká mójútó tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin a gbọ́dọ̀ ṣe ìmọ́ra ìmọ́ra ara wa ìmọ́ra aṣọ wa àti àyè tí a ti fẹ́ kírun ká gbìyànjú láti rí ipa ṣe lọ́rẹ̀. bákan náà al-ilmu bi dukhulil waqti àsìkò tí a fẹ́ kírun a gbọ́dọ̀ mọ̀ salatu subh fi mithli hadhihi al-ayyam ní àwọn ọjọ́ tá a wà yìí táwa náà bá wojú ọjọ́ ẹ̀rí pé sọ̀lá tó sọ́wọ́ yìí ó ti ń lé ti dáadáa ṣùgbọ́n lómi wọ́n lè fi kí five thirty ibomi sì ni wọ́n lè fi kí ní kọ́tàtò láwọn àsìkò tá a ti wà yìí tá a bá wojú ọjọ́ dáadáa mẹ́fà ilé òfì ẹ̀ tí ì mọ́ rárá ago mẹ́fà ilé òfì ì mọ́ rárá agbègbè táwa wà jẹ́ pé ká gbìyànjú wa bí ká bá ṣe ní quarter after twenty after àwọn ten after six kọ́mọ kó ṣàánú wa kódà ká má lè dúró bí àsìkò yẹn ládùúgbò a lè wọ mọ́tò ká máa lọ bí iṣẹ́ wa à á ti ṣọ́bù la lè dé ní àsìkò tí ìrìn yà wọlé bó ṣe ká pín mọ́tò ta fẹ́ wọ̀ sí méjì láti lè láǹfààní àti kírun torí wípé kí nínú sọ̀rọ̀ àtàkàrà tààlà ní mòmìnì iná kìtàbà mọ̀kúta irun tẹ rí yẹn ọmọ ọba ṣe ní ọ̀rọ̀ yọ láwọn mòmìnì lórí ó sì fi àsìkò sí ọmọ òun sì ní fi àsìkò rẹ̀ kò ní fi bá wa ṣeré Jibril alayhi salam já àyìnlá nàbí sallallahu alaihi wasallam yàwó rẹ̀ ó wá ní zúrí ọjọ́ kan ó kí irun fún ànábì sallallahu alaihi wasallam ní àsìkò kan ó tún kí fún ó kí ásírì fún ó wá sí wákàtí márùn fún ànábì sallallahu alaihi wasallam jọ kan nígbà tó di ọjọ́ o ó tún wá wá ní àsìkò tó yàtọ̀ sí àsìkò tó kí lánàá nígbà tó wá fẹ́ sọ fún wọn ó ní bẹ́yìn nàá bẹ́yìn wà bẹ́yìn wàásù ó ní sẹ́ẹ̀rì àsìkò irun ó wà láàárín àwọn àsìkò méjì yìí àsìkò bẹ̀rẹ̀ zúrì ní ọjọ́ alákọ̀ọ́kọ́ òun ni jìbìrì mi wá sí i àsìkò bí zúrì máa fẹ́ fẹnu lé tó máa fẹ́ parí sí ló wá ń jọ́kejì láti wá sí i ó wá níṣẹ́ lásìkò tó bẹ̀rẹ̀ yẹn sí àsìkò tó parí yẹn òun àárín ẹ̀ gbogbo ẹ̀ tó bá kí zúrì sásìkò yẹn ó ti kí zúrì bẹ́ẹ̀ náà ni á sí àtàwọn ọ̀rọ̀ tó kù bẹ́ẹ̀ yọ̀ọ́ bá wá kírun ṣáájú kí àsìkò ẹ̀ tó wọlé irú ẹni yìí ò kírun jọmọ́ béèyàn bá kírun nígbà tí àsìkò oró ti lọ irú ẹni yìí ò kírun ká gbìyànjú láti mú kí amójútó àwọn èrò wa ní àwọn mọ́ṣáláṣí wa àní ní àwíjàre níwájú ọlọ́wọ́ ọba àlekè ọlájọ́ gbòǹde àlùkìyàmọ̀ pàápàá jùlọ ní àwọn àsìkò tí a wà yìí tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan ọ̀gbàlódé ó tún jẹ́ sábàbí tá a tún lè fi mú àwọn àsìkò yìí ká gbìyànjú ká lè rí kí à ń sọ eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan yìí òun náà ní títúrú làárọ̀ káàbò yòówó wa káàbò yòówó wa eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ mójútó ànábì wa ọlọ́run bá sọ fún wa nù alukur'an yálà ní adam ọlọ́run ní ẹ̀yìn ọmọ ànábì ádámọ̀ kódò bì látàkù ẹ̀yìndà kó lè mọ̀ sí rè ọlọ́run ní gbogbo gbàtẹ́ bá ti fẹ́ kírun ẹ ṣera yín lọ́ṣọ̀ọ́ ẹ aṣọ tó fẹ́ fi kírun jẹ́ kó aṣọ tó jẹ́ pé tó bá fẹ́ pàdé ẹni tó nífẹ̀ẹ́ sí abẹ́ tó ju ẹ lọ ẹni tó pọ́n lé dáadáa tó fi sí ipò ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ ń bi iṣẹ́ gẹ́gẹ́ bí aṣáájú ìlú tó bá fẹ́ lọ pàdé wọn irú aṣọ wo ló máa wọ̀ lọ ṣé wàá wá wọ singlet ni eléyìí tó máa ń wọ wọ̀tẹ́lẹ̀ aṣọ òun ni wàá wọ̀ lọ pàdé president ìlú ni ó fẹ́ lọ pàdé ọlọ́wọ́n ọba wọṣọ tó dáa láti lọ pàdé ọlọ́wọ́n ọba àlèkè ọlá gbogbo bàtà bá lọ mọ́ṣáláṣí tá a fẹ́ lọ kírun mọ́ṣáláṣí ọlọ́run ní ká gbìyànjú ká wọ aṣọ tó dáa ká bo ìhòòhò ara wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní màá bẹ́yìn náà sọ̀rọ̀ wà rọ́kùbà àwòrán ó ní fún àwọn tí wọ́n di ọkùnrin ohun tó wà láàárín ìdodo wa sí àárín orúnkún wa ìhòòhò ni èèyàn kí ẹ wá ní aṣọ rárá tó fẹ́ wọ̀ ó gbọ́dọ̀ wá nǹkan tá a fi bo láàárín ìdodo rẹ̀ lọ síbi orúnkún rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú hadith kan wọ́n ní wal mar'atu awra wọ́n ní ẹ̀rí obìnrin tiẹ̀ gbogbo ara ẹ̀ pátápátá ìhòòhò ni o ní ọ̀dọ̀ àwọn àfa wọ́n ní ìlà alkafain wàlúwájì àyàfi ọwọ́ ẹ̀ fáàmù ẹ̀ méjèèjì báyìí àti ojú rẹ̀ ní ìgbà láyé wa gbogbo yìí tó kù ó gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé òkò àlọ́ ìwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yaqbalu salatu láyé kó bá lè sọ láti wá ṣí ìlà bìkìmá ó ní ẹ̀rí obìnrin tó bá ti bàlágà débi pé ó ń ṣe ẹ̀gbin oṣooṣù ọ̀nà ọ̀bù ò ní gba irun rẹ̀ àyàfi tó bá wọ kìmọ́ọ̀rù kìmọ́ọ̀rù náà ni aṣọ gbàdẹ̀dẹ̀ tí obìnrin á wọ̀ táàbù láti orí títí dé tó ẹ̀ pátápátá tí a bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ obìnrin gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé ó ṣe kí ni ó bo gbogbo ara rẹ̀ nígbà tí ó bá fẹ́ kírun kọ́nà bá kó gba èrò wa eléyìí jẹ́ ló ti a tún gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a mójútó débi tí obìnrin wọ́n ní ẹsẹ̀ rẹ̀ kan kò tún gbọdọ̀ sí síta nígbà tó bá ń kírun lọ́wọ́ à ń sì rí pé léyìí nínú àwọn nǹkan tí a kì í mójútó dáadáa ní àwùjọ wa ni ká gbìyànjú ká rí wípé a mójútó. bákan náà nínú àwọn nǹkan yìí ìsìnkànbáàlù kíbìlà nígbà tá a bá fẹ́ kírun ká rí pé a sí dábàbí ìyẹn ní kíbìlà kébùlà lẹ́yìn ó ti di nǹkan wàhálà láàárín àwa mùsùlùmí látara nǹkan méjì àìmọ̀kan àti ìfẹ́ ẹnu ariwo ẹlòmíì tí òfin ẹ̀mọ̀ ó yẹ kó ń wá kébùlà a sì rẹ́ lómi tó jẹ́ pé wọ́n sọ fún un ṣùgbọ́n ìfẹ́ ẹnu ìná ni o wàjáde náà àléyìn àbà àná àwọn bàbá wa tá a bá láyé bá a ti bá wọn bí tí wọ́n kọjú sí nìyẹn ṣùgbọ́n àwọn bàbá wa ẹ jẹ́ ká wò dáadáa wọn kọjú síbi tá à ń sọ yìí náà ẹ wo ní àdúgbò tí wá bí a máa ń sọ fún wa tẹ bá wọ mọ́ṣáláṣí káàkiri ibi táwọn èèyàn kọjú sí ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn kọ̀ wọ́n pé bo ni mọ́ṣáláṣí àwọn kọjú sí ni ààrẹ tó jẹ́ pé nìdí bí ni wọ́n kọjú sí ààrẹ tó jẹ́ pé nìdí bí àti ráwọn ẹlòmíì wọ́n á gbé sáárín agbọ́dọ̀ wa ayé tá a wà lẹ́yìn ọlọ́run bá ti kẹ́ wa pẹ̀lú gbogbo nǹkan tá a fẹ́ fi wà àwa ní ní àwíjàre wájú ọlọ́run ọba pé ní ìmọ̀ ni torí wípé kíbla fẹ́ rí yẹn bẹ́ẹ̀ yọba dé ìlú kan tí ò bá mọ kíbla yẹ́sà lọ́ọ́ o gbọ́dọ̀ ṣèwádìí nípa pé ẹjọ́ ibo ni kíbùlà kọjú sí tí ò bá wà tó wá kàn kírun anyhow tó wá padà sọ fún ẹ pé àyíbí tó kírun tí yẹn ń ṣe kíbùlà o ní láti tún irun rẹ kí ṣùgbọ́n tó bá jẹ́ wípé o wá nígbà tó o wá o wá ṣègbìyànjú ló wá kí síbì kan ló padà rí pé kò ń ṣe bẹ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá yá fi yẹn ṣùgbọ́n ògbìyànjú láti wá o kọjá kájà kọjú síbì kan rárá o a gbọ́dọ̀ ṣègbìyànjú bẹ́ẹ̀ yọba wá wà lórí irun lọ́wọ́ ó wá kọjú síbi tí ò kì í ṣe kíbùlà ibi tó ń rò pé kíbla ni ò ṣe kíbla àwa tá a bá rí a ní láti sọ fún wípé ibi tó kọjú sí yóò ṣe kíbla kódà a lè lọ sọ́dọ̀ ẹ̀ ká fà á ká yí ibi tó jẹ́ kíbla irú ẹni báyìí tó bá ṣe bẹ́ẹ̀ ìrun rẹ̀ a máa jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlejò ọlá àyàfi bí èèyàn bá wà ní ipò wípé alùpọ̀ ìfú wàlúmọ́kùnrin wàlúmọ́rí ẹni tó ń bẹ̀rù tó wà nínú ipò bẹ̀rù gẹ́gẹ́ bí ẹni tó ń kí sọ̀ láti lọ́kọ̀ọ́ ojú ogun ṣẹlẹ̀ àbí rògbòdìyàn kò wá láǹfààní àti ẹ̀mí kọjú sí kíbla ẹ tó jẹ́ wípé ni tó lúgọ sí tó lúgọ sí ibẹ̀ ni àsìkò òru ti tó ibẹ̀ ló ti ń kí mi tó kákò sí irú ẹni báyìí ìbò ló ti fẹ́ mọ kíbla jọ̀rọ̀ abẹ́ tó ń ṣàìsàn tó jẹ́ kórì ibùsùn náà ló wà kò tiẹ̀ lè yíra padà àlọ́ àlá tó fẹ́ ṣe gan wọ́n bá ṣe é ni àbí táyà bọ́ọ̀mù tó fẹ́ ṣe wọ́n bá ṣe é ni irú ẹni bẹ́ẹ̀ tí ò bá kọjú sí kíbla ọlọ́ọ̀bá yá fi rẹ̀ àti ẹni tó jẹ́ wípé alimokore ẹni tí a jẹ nípa wọn jẹ nípa ni olùfẹ́ kírun tó bá fẹ́ kírun yẹn ẹ̀yìn tí fúlàní ṣàgbọ̀dọ̀ kọjú sí ni wọ́n bá gbébọn sí lébi irú ẹni bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ kò ní máa jẹ́ ìṣòfò fáyà sí tó fa ìjà ara rẹ̀ àwọn olùkùnrin ara rẹ̀ ọlọ́run tẹ bá wà ní òfòyà tẹ wà níbi ẹ̀ńtẹ́rù ń bà ọlọ́run ni bó ṣe ìdúró lẹ́sí lẹ́sí bó ṣe orí ìbẹ̀rẹ̀ ni bó ṣe orí ìkúnlẹ̀ ni ẹ máa kí irun yín lọ kọ́nà ọba kò fi wá ṣe tó ń bẹ̀rẹ̀ ara. nínú àwọn tí ọlọ́run ọba ò ní wo bíi pé wọn kọjú sí kíbla òun náà ni ẹni tó jẹ́ wípé àwọn àfihàn alùmùsọ́lì náà wà fi ẹni tó ń kírun náà fílà lórí nǹkan ọ̀gbìn bóyá wà ní mọ́tò rẹ̀ tí ò bá dé òní dráìvà ó wà nínú mọ́tò kò ń ṣe òní dráìvà ó wà lórí ọ̀kadà kò ń ṣe òní dráìvà torí wọn tó wà lórí ọ̀kadà ẹlòmíì lè wò pé ìbáná bí sọ̀rọ̀ màlúù ọ̀sánlá máa ń kírun wàá wúwo àrò kìbìlẹ̀ àlìjámẹ̀ ànọ́bì àwà lórí jámẹ̀ láwà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbórí ràkúnmí ànọ́bì àtìmáyọ lọ́fílà ìwọ náà wá wò pé gbà tó wà ń di márúwá tó wà márúwá àbí gbà tó wà ń di ọ̀kadà wà lórí ọ̀kadà òun ọ̀kadà ó bá gbèrò dúró yan lọ́fílà wọn náà fà kí ló ń ṣe àbúfẹ́ ṣe tó ń lọ pé èèyàn máa ń kírun lórí nǹkan òní tó bá ṣubú tó palára má gbé èèyàn kan àyàfẹ́ ní ara rẹ̀ torí kó ti yàtọ̀ síra wọn wọ́n ní àtẹ̀kọ́rọ́rù yu'allimu al-himara at-tariq bẹ́ẹ̀ yọba ní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ ràkún ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni bẹ́ẹ̀ bá máa ń mú gba ibì kan lójoojúmọ́ ó máa mọ ọ̀nà yẹn tẹ́ ẹ bá ti fi orí ẹ̀sọ́ náà bẹ̀ bá lọ ni ó wá forí ẹ̀sọ́ náà bí wá yan nọ́fìlà kẹ́mẹ́ kó ti yàtọ̀ ṣùgbọ́n gbà kíkì ọ̀kadà ọ̀kadà tó jẹ́ wípé bó ṣe ń fẹsẹ̀ wá ló ń fojú wá etí ó fi wá gbogbo ara ló fi ń wá ó wá yan lọ́fílà lórí ọ̀kadà ìwọ sì ni dírẹ́fà kódà wọ́n tó jẹ́ pásẹ́ńjà gan kó o gbọ́dọ̀ jókòó taratara gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa àkànní á ní kẹ̀kẹ́ taratara àbí ó wá ń go kẹ̀kẹ́ wá yan lọ́fílà lórí kẹ̀kẹ́ ló bá bá gbogbo eléyìí la gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé fún kọ́nà ọba àlékè ọlákùnfin ń jẹ أقول قولي هذا أستغفر الله ولكم وتذكروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world, who did some blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of our topic on Salat. We have mentioned several things regarding Salat. Part of what we have mentioned is the position of Salat. We have mentioned the virtues of Salat. We have mentioned the speciality of Salat. And what we mentioned today are those conditions about nine that they are very important before Allah subhanahu wa ta'ala would accept our Salat. Every one of us wants pray want to pray and we want our salat to be accepted so for the salat to be accepted there are conditions about nine we have mentioned and these conditions must be fulfilled even before we observe our salat they must be fulfilled before we even start the salat part of what we have mentioned is an Islam for someone's salat to be accepted that person has to accept Islam salat is not meant for the kafir Salat will not be accepted from a non-believer. Anyone that does not believe in the belief system of Islam, according to the belief of Prophet Muhammad sallallahu alaihi wasallam, Allah is not in need of their salat. Because Allah subhanahu wa ta'ala has made Islam to be the condition for acceptance of any so any act of or deed that we do that we do in Islam. Because we have mentioned severally that part of the conditions of accepting our deed is ikhlas. And ikhlas means at It means that we unify Allah, we make Allah to be one. So anyone that does not believe in the oneness of Allah, Allah is not in need of their salat. Part of what we have mentioned, al-aqlu, is saying anyone that has lost his sense, Allah will not accept their salat. Like the salat of the lunatic, someone that is mad, that has run mad, who lost his sense or lost his memory, Allah subhanahu wa ta'ala will not affect their salat. As the Prophet sallallahu said that the pain has been raised for those for three people and he said among them alimojulun is that person that is man that is not the out of his sense after your feet until he gain his senses as we have mentioned that when people lose their senses it can be in two forms One is that a total loss, while the other one is not total. Anyone that lost his memory for some period of time, in those periods that he lost the memory, Allah will not accept his salat, even though he prayed. Allah is not in need of it. Then the third thing that we have mentioned is al-bulugh, maturity, that is to attain a maximum period of age. And we have mentioned that the professor sallallahu alaihi said, Command your children to observe solar while they are seven. You teach them how to observe solar, especially when they attain seven. Because at that period, it is said it is golden age. Age of seven in children is very important. In that age, they have the ability to speak fluently, to speak clearly. So when you pronounce something to them, they can repeat it the way you have done. At that time, their sense is at the peak, their brain is at the peak. That is why the Prophet sallallahu alaihi wasallam said, you must command them to pray salat. And if they attend ten and they don't pray, he said you should beat them for that. Because salat is compulsory upon any child from ten years. That is why the Prophet sallallahu alaihi wasallam said we should beat them if they don't observe their salat and they attend ten years. Part of what we have mentioned is at-tahara purification. We have said regarding purification, we must purify our body before we observe Salat. The Prophet sallallahu alaihi wasallam said, لا يقبل الله صلاة حادث صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ. He said Allah subhanahu wa ta'ala will not accept the salat of any one of you whenever he has impurity until they perform ablution alhadathul akbar wal asghar the minor impurity and the major impurity we must purify our body from them then the second aspect purification of our place of worship the place in which we want to worship we must make sure that the place is is clean that is why the prophet sallallahu alaihi wasallam commanded when a Bedouin a, a, an Arab from the village came to the mosque and urinated in the mosque he saw the companions that ariku alayhi minal bawl sajila min al-ma he told them that ariqu ala bawlihi sajila min al-ma that you bring a bucket of water and pour it over the urine of this man in order to purify that portion then the third one is our clothing as Allah said khudhu zinatakum inda kulli masjidin that whenever you want to pray salat you must adore yourself for Allah. You must beautify yourself for Allah. And the best of beautification is that clothes that you put on. Then Allah commanded the Prophet sallallahu alaihi wasallam, "Wasiyabaka here, and your clothes make it clean. Purify your clothing. So anyone that fail in this regard, Allah is not in need of his salat. Part of what we, we have mentioned, al-ilmu bi dukhulil waqti, we must be very careful regarding the timing of salat. We must know about the timing of salat. The time of every salat, the Prophet sallallahu alaihi wasallam demonstrated. Angel Jibril alayhi salam came to the Prophet once. On the first day, he prayed at the beginning of the salat time of every salat. The second day, Jibril came at the end, at the same end of end of the timing of the salat. Then after that, he told them that بين هذين الوقتين وقت that is between these two periods is the time of salat that is the beginning and the end of the salat whether whoever pray in within that rain Allah will accept the salat of that fellow so salat is very important as Allah said inna salata kanat ala al-mu'minina kitaban mawquta Allah subhanahu wa ta'ala said um, salat is made compulsory upon the believers in a, in a particular time kitaban mawquta a stated time and we must pray within that period of time Then part of what we have mentioned, sitrul awra, is to cover our awra. The Prophet sallallahu alaihi wasallam said, the awra of a man is to cover compulsively from the navel ear to the knee. We must cover it. Any portion of it must not show. He then said, al-mar'atu awra, that everybody of a woman is private, is private part that must be covered in salat. He says in another narration that لا يقبل لا يقبل صلاة حائض إلا بخمار that Allah subhanahu wa ta'ala will never accept the salat of a mature woman of a mature girl except with khimar and we mentioned that khimar is that big garment that a woman will put over all other clothing that she put on so when we look at our society today people are not fond of putting on uh, khimar even Muslims will make guests of people that put on the, the garment of Islam. So we pray to Allah subhanahu wa ta'ala to be our guide. And part of what we have mentioned is the Qibla, the Qibla, is to pray towards the Qibla. The Qibla direction, we must search for it. And in today's world, we have many gadgets that can be of assistance when we are searching for this portion. And we have mentioned, when we are praying towards the Qibla, we must make sure that we locate it And when we do, we are not aware of it, we should ask. When we get to any environment and we want to pray, we should ask regarding the prayer. But when we get to a particular mosque and we see the kibla direction as stated by the mosque members, we can pray towards it. If it is not right, the thing will be upon the Imam of that mosque. If the Imam has told the people that this is not the kibla, even if an Imam can abandon the function of imam if he told the people the qibla the right direction of prayer and they don't accept it that is why you will see in many of our mosques when the aima the imams are telling them that okay this is the direction of prayer you will see the people baba adini and co they will tell them no that is the way we have been praying in since the time of Sheikh Adam rahimahullah that is the way we have been praying. in. We even prayed behind Sheikh Kamal, rahimahullah. That was the direction he faced. These people dey make effort. Wakulu bani Adam khata. And the Prophet sallallahu alaihi wasallam said every son of Adam is prone to make mistake. You can make mistake. Wakulu khata ina tawabun. And the best of those that make mistake are those that make amendment. If our father should make mistake, it is upon us to correct their mistake. Bil hikmati wal maw'izati hasana. In the best form that we can we should not leave people upon mistake we should not leave people upon mistake we should try to correct it in many of our mosques we are praying today and Allah will not accept our prayer it is a fact because we have lost one of the conditions of salat istiqbalul qibla when you look at our mosque in our locality here our qibla in this area are three some are facing this direction Why others are facing here Why others are facing the middle and in our saying in our speech our scholars will say qibla tuna wahida our kibla is one but it is not one that is why we are not united because those things that can unite the muslim ummah the muslims are not ready to follow the Quran is the first thing that can unite us. We are not ready to follow the Quran. When you tell people that Al-Kitabu wa Sunnah, they will say no. The best thing that can unite the Muslims is that every one of us we should follow the Quran. We should follow the Sunnah. And we should also follow the Salaf of the Ummah, the companions of the Prophet, because they had better understanding of this religion. You cannot understand the religion better than the companions of the prophet. Even though you claim to have knowledge more than some of them, You may claim that you know Hadith better than some of them, but you cannot understand the religion as they do. Because everything regarding the religion happened in their presence. They were present. And you cannot compare someone who witnessed something and the other person that he was informed. You cannot compare. Likewise, Allah gave them the best heart وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمره. Allah said it is not befitting for the believers, men and women, that when Allah has decided on any matter, that they should have options. You look at the early compas early Muslims, whenever Allah said something, they said, Sami'ina wa ata'ana. We have heard and we obey. Ghufranaka Rabbana. And we seek your pardon, our Lord. Regarding our message, But when you tell people today, among people they will say, Man Semihina, you have spoken, but you have not had it at all. Not to talk of wa ato'ana. People have told you that you don't want to hear that hadith. Afa, please, don't tell us about hadith here. We are talking about science, you are mentioning hadith. We are talking about politics, you are talking about sunnah. What does sunnah have to do with these? with the with the with the politics no and everything you can find the solution in the Quran so if you want solution to our problem we must follow the the Quran and Sunnah we cannot become united if we are not united upon little matters upon every matter you will see difference among the Muslims you will see difference among the Muslims upon every matter. As if their religion has taught them to always be different. No. Islam is religion of unity. Allah said that you are brothers. Inna ma Innamal mu'minuna ikhwa. That the believers are brothers. But Muslims may not be brothers. Because Allah said, Inna ma Innamal mu'minuna ikhwa. Allah said the, brother, the believers are brothers. He has not ìyàtọ̀ sẹ̀ ìnámàlì mùsùlùmí ìnámàlì mùsùlùmí náà ìhùwà Allah has not said that Muslims are brothers that is hikmah wisdom in the statement of Allah because Muslims are not brothers Muslims are not brothers in reality when you see a Muslim from the northern part of Nigeria you does not see a Muslim from the southern part of Nigeria to be his brother Because when you say someone is your brother, it means you can take bullet for that person. You can die because of that person. That is what you can see in the terror of the believers. They are ready to sacrifice their own life to sustain their brother's life. وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ They are ready to prefer others over themselves, even though they have more need to that thing. We pray to Allah subhanahu wa ta'ala to guide us. We must be united regarding Qibla. So when we are united upon these issues, Allah subhanahu wa ta'ala will make our minds to be united. When we are united regarding our belief system, when you ask many Muslims, I know Allah, where is Allah? A Muslim will tell you that Allah is in the toilet. Why? Because he will tell you that Allah Allahu fi kulli makan, Allah can be found everywhere. And the Prophet sallallahu alaihi wasallam asked a believing woman, a slave girl, Ayn Allah? Where is Allah? He says it's Sama. Allah is in the But today, Muslims do not understand who is Allah. So we pray to Allah subhanahu wa ta'ala to always be our guide, to make us united upon the truth. We cannot be united upon bad things, upon falsehood. That is why many people will preach unity of the Muslims. But when you look at these people preaching unity, they have united the Muslim Ummah even with what they are saying because Muslims cannot be united upon shirk when you see a Muslim that is doing jalabi for instance and we know the implication of doing this it involves lying to people it involves telling people to do shirkiyat and you are telling another Muslim to become united with such fellow it is not possible you cannot unite Muslims upon bid'ah You can look at the Muslims from Rabi'ul Awwal, they have started to celebrate Mawlid Nabi till now. And they will celebrate it till the month of Ramadan. And you are telling Muslims to unite upon that. It is not possible. Muslims have started to celebrate Idira Day from the first of Muharram. They are still celebrating Idira. And when you look very well, you will see where it stands in this. Look at the non-Muslims, they celebrate January 4th. And it was only on that day. There was not even public holiday in many countries of the world on the second of January. Meaning that they celebrated it for only one day. But when you look at Muslims, they will celebrate Hijra from that first of Muharram to the month of Ramadan. So we pray to Allah subhanahu wa ta'ala to unite the Muslim Ummah upon al-khayri wa siddiq upon goodness and righteousness and truthfulness. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يا رحمة الله